وخير الأدوي أدوي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Asalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adáàpẹ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba tó ṣe yí pé òun náà ni ó ní ọpẹ́. A sọ fún wa lánàá tó sì jẹ́ pé òun ni ha máa rán leti ni ní gbogbo ìgbà. wípé oore tí ó ga jù tí àwa tá a jẹ́ mùsùlùmí tí a gbọ́dọ̀ máa dúpẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ni oore wípé ní Islam ní matul dín ìdẹ̀kùn pọ́lọ́run ṣe wá ní mùsùlùmí ó fún wa ní ẹ̀sìn òun ni oore tó ga jù tó ju gbogbo oore pátáyányá tó jù lọ ẹ̀tọ́rí pé gbogbo àwọn oore yòókù ilé ayé ń bì òun náà ni ó mọ oore tó máa ṣẹ́kù fún wa níjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama òun náà ni oore wípé a jẹ́ mùsùlùmí òun láàfin lẹ́tọ̀ọ́ sí àlìjánná àwa tí wàá jẹ́ mùsùlùmí adúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ìjẹ́ mùsùlùmí náà àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣáájú lọ tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run àtàwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ àdúrà àwọn náà ni pé tawaffana muslimin wa alhiqna bisalihin àdúrà àwọn ni pé kọ́lọ́run kó pa wá ní ẹni tí ó jẹ́ mùsùlùmí kó dẹ̀ pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ àwa náà ṣàdúrà náà bẹ́ẹ̀ kọ́lọ́run kó gbàdúrà náà ní ọwọ́ wa lẹ́yìn wá gbà náà oore èyí tí ó tẹ̀lé tóun wá pa ẹ̀ka òun náà ni ní matul hayat oore wípé ọlọ́run ọba wa ṣẹ́wà kù sórílẹ̀ ayé àwọn tó ti kú àwọn ti parí ẹ̀ ẹni tó bá parí ẹ̀ síbi dáadáa ẹ̀sìn rẹ̀ ni wọ́n máa wúlò fún un ẹni tí ò bá parí ẹ̀ síbi dáadáa yóò fẹ́ sọ pé kóun ó padà wá kó wọ́n wá tún ṣe ìtọ́fẹ́ wá tún ṣe láti pé kóun ò ní ẹ̀sìn ṣùgbọ́n nígbà tí ò ti wá sí àlàyàtú fún mọ́ ìsẹ̀mí fún mọ́ ẹ̀yọ kan tó lọ́wọ́ bá grant ẹ̀ náà nìyẹn ó sì ti sílò so àwa náà ní láti máa dúpẹ́ lórí pé ọlọ́wọ́ bá fún wa ní pé à ń sẹ̀mí lórílẹ̀ ayé ọlọ́wọ́ bá adúpẹ́ fún ọ lórí pé àwa náà wà nínú ẹni tí ń sẹ̀mí Ah, èyí tí ó so mọ́ sísẹ̀mí wa lórílẹ̀ ayé tọ́lọ́run tún ṣe fáwa ń bẹ̀ òun náà ni ó fi ní mọ́tòlẹ̀ áfíà ọlọ́run ọba fún wa pẹ̀lú sẹ̀mí wa tá à ń sẹ̀mí ìṣẹ́kù wa sórílẹ̀ ayé ọlọ́run ọba ṣe ní nǹkan tó jẹ́ pé a tún wá wà ní àlàáfíà ara tó jẹ́ pé dàbà sí lálàáfíà ara alimọ wà lẹ́nu tó yẹ pé yóò máa gbọ́rọ̀ ọlọ́run ọba báyìí torí pé nǹkan tó ti dé bá wa ó ti máa lágbára jù wá lọ ká sọ pé a fẹ́ sọ pé a fẹ́ gbọ́rọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run tún wá fi àlàáfíà sí ara wa pẹ̀lú pé à ń sẹ̀mí adúpẹ́ fọlọ́run ọba ní orí eléyìí so abẹ́lọ́run ọba kí ọlọ́run ọba kó ṣe àlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa ó jẹ́ kí a wá jẹ́ pé àlàáfíà wa náà kó ṣe ní nǹkan tí a lò ní nǹkan tí a fi rí ọlọ́run ọba má ṣe ní nǹkan tí a lò síbi ìyapa ọlọ́run ọba àti a fi rí bínú ẹ̀ èyí tí jẹ́ oore tí àwọn àfáà tún ní a gbọ́dọ̀ má máa dúpẹ́ rẹ̀ tó ṣe pàtàkì òun náà ni ní mọ́tòlẹ̀ òun náà ni ìdẹ̀kùn pé ọlọ́run fi wá lọ́kàn àwọn ààyè tí ò sí fọkànbalẹ̀ níbẹ̀ wọn ò lè jórù jókòó tí a jókòó yìí torí pé wọ́n lè máa wò pé báyà àdó olóró lè dún ní at any time so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ tó ṣe yí pé ọkàn wọn ò ní balẹ̀ ibi tí kò bá tiẹ̀ ti sí fọkànbalẹ̀ rárá bàbá gan ò ní rójú ọmọ ọmọ gan ò ní rójú bàbá débi pé wọ́n tiẹ̀ wá rójú ọ̀rọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ àwa dúpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ tó lọ́n fi sí agbègbè yìí kọ́lọ́n kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò níbẹ̀ kọ́lọ́n kó ń ṣàlékún ìfọ̀kànbalẹ̀ náà so àwọn eléyìí ni tí àwọn afá sọ fún wa pé ó wà essential ó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ má máa dúpẹ́ rẹ̀ àwọn nǹkan yòókù wọn so máa ní so gbogbo tí wọn bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa tá à ń dúpẹ́ náà ọlọ́mọ ìkẹ́ àwọn orin náà bàjẹ́ àlékún oore ọlọ́mọṣẹ́ àṣefẹ́ nìkọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah sura tí a wà tí a ń ṣe tafsir èyí tí ó jẹ́ tafsir ẹlẹ́ẹ̀kejì ní ọdún yìí suratul anbiya òun náà ni sura tí a wà wa pé àyà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí òun ni àyà eighty five nínú suwato ambiya Quran twenty one àyà eighty five tẹ̀fsìrì tí a ti ṣe ní ọdún tó lọ tá a fi parí ọ̀rọ̀ ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí ayub aleyhisalatu wasalam òun náà ni a fi parí ní ọdún tó lọ. lánàá arán wa létí nípa ọ̀rọ̀ ànábì ọlọ́run ọba yìí bó ti yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a ní sùúrù nígbà tó ọlọ́run ọba bá dán wa wò ọlọ́run ọba dán wò pẹ̀lú àárẹ̀ ó gba gbogbo àwọn ẹbí rẹ lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ nìkan ẹyọkan ló ṣẹ́kù fún ọlọ́run ọba gba gbogbo dúkìá rẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó ṣe sùúrù láàrin eighteen years ọlọ́run ọba ó dá làáfíà padà sí ara rẹ̀ ọlọ́run ọba ó dá gbogbo dúkìá rẹ̀ ó dá padà fún gbogbo àwọn ẹbí rẹ̀ pátá yányán tán ti kú ọlọ́run tún dá padà fún ó tún wá sàdìpele rẹ̀ fún látara sùúrù tí anabi ayub alayhisalatu wasalam tí ó ní kí àwa náà ká máa ní asọ́búrú alalimusiba tádàwó bá wá kágbà pé àtọ̀dọ̀ ọlọ́run ọba òun ló ti wá ká sì máa bẹ lọ́run lórí ẹ̀ ìpè kọ́lọ́run ọba kó mú kúrò fún wa eléyìí ẹ̀kọ́ tó ṣe gbòógì ìta àríkọ́ láti ara anabi ayub aleyhisalatu wasalam so lẹ́yìn wá gbà náà ní àyà eighty five ọlọ́run ọba dárúkọ àwọn ànábì ọlọ́run ọba mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni ànábì ọlọ́run ọba Ismail òun ni alákọ̀ọ́kọ́ tí ọlọ́run ọba tán wọ́n dárúkọ fún wa a fún wa lánàá nípa Ismail àwọn nǹkan tí ajé kó yé wa ń bẹ òun náà ni pé ọ̀rọ̀ tí àwọn tí wọ́n ṣe mùsùlùmí máa ń sọ. So nípa wípé màmá rẹ̀ pé ẹrú ni so ọmọ ẹrú ni a ṣàlàyé fún wa wípé eléyìí ò rí bẹ́ẹ̀ rárá pé ọmọlúàbí òun náà ni màmá rẹ̀ ọmọlúàbí òun náà sì ni òun náà lẹ́yìn wá ìgbà náà a ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ tí àwọn kèfèrí máa ń sọ. So, nípa wípé Ismail kò rí léètì máa ní sàlá wa ní àrídájú wípé Ismail ẹni tó rí léètì máa òjíṣẹ́ Ọlọ́run ni so àṣàlàyé lè fún wa láti lè bá a mọ̀ wípé àwọn tí wọ́n àwọn Yẹ̀húdí wọ́n kàn sọ̀rọ̀ Ismail lásán ni pé kìí sànábí Ọlọ́run kìí sójíṣẹ́ Ọlọ́run àfẹ́lẹ́rìn lẹ̀ fún wọn Al-Qur'ani pé ànábí Ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni sọdọ́kí wọ́n ń ṣe kéta wa mùsùlùmí òun náà ni wọ́n fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí so látara bẹ́ẹ̀ ó jẹ́ ànábí ọlọ́run ó dẹ̀ tún jẹ́ òjíṣẹ́ fọlọ́run aṣọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì náà fún wa so lẹ́yìn wá gbà náà ajé ká mọ̀ wípé ànábí ọlọ́run ọba yìí ọlọ́run ọba ròyìn ẹ̀ pẹ̀lú sùúrù ọlọ́run ròyìn ẹ̀ pẹ̀lú sùúrù aṣọ sùúrù tó ṣe fún wa nípa wípé àwọn tí wọ́n jẹ́ òbí rẹ̀ anabi Ibrahim alayhi salatu salam àti ẹni tó jẹ́ màmá rẹ̀ Ajaru anabi Ibrahim gbé. Ismail nígbà tó wà ní kékeré àti màmá rẹ̀ Hajar ó gbé wọn wá sí ẹ̀gbẹ́ Maka so látara gbogbo wọn wá sí ẹ̀gbẹ́ Maka anabi ọlọ́run ọba yìí ó fara da àwọn ìnira àìjẹ́ pé bàbá rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń fi wọ́n sínú pápá lẹ́yìn wá gbà náà tó tún dàgbà alágbà tó di ọmọ fourteen years anabi Ibrahim alayhi salatu wa salam ó tún lálàá àlá àwọn ànábí ọlọ́run òdodo ni kì í ṣe pé ó promise pé òun fẹ́ pa ọmọ àwọn tó ń bá lọ́mọ fún un lọ́mọ ó lálàá so látara bẹ́ẹ̀ ó tún wá bá ọmọ rẹ̀ pé òun fẹ́ mú àlá náà ṣẹ torí pé òdodo ni àlá àwọn ànábí ọlọ́run ọmọ rẹ̀ tún ṣe sùúrù ọlọ́run tún fi ẹran ó tún fi dípò lẹ́yìn wá gbà náà ọlọ́run tó gbaná Ibrahim láṣẹ pé kó mọ Kàábà òun àti anabi ismail aleyhi masalatu wasalam àwọn méjèèjì ni wọ́n tún jọ mọ́ ó tún ṣe sùúrù ẹ̀ta abámuti wa ránṣẹ́ tí bá ń jíṣẹ́ fáwọn èèyàn kò sí èméjì ń bẹ wọ́n ó fi ìnira kàn án lórí iṣẹ́ tí ó máa jẹ́ fáwọn èèyàn sọ anabi ọlọ́run ọba yìí ó ṣe sùúrù so eléyà sàlàyé lè fún wa ní àná lẹ́yìn wá gbà náà nínú súrà yìí náà ọ̀nà ni ọlọ́run ti mẹ́ńṣán Idris a ṣàlàyé fún wa nípa pé ká mọ̀ nípa ẹni tí wọ́n ń pè ní Idris ànábì ọlọ́run ni òun ò kí ń ṣe ìránṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run ni ọlọ́run ọba ti jẹ́ kó wá before nuhu àwọn àfihàn ilé àfihàn wa lánàá tó pé àwọn èèyàn kan gbàgbọ́ yí pé ànábì kan náà àwọn ànábì Bani Israel ni àwọn kan gbàgbọ́ pé ẹ̀yìn nuhu ló wá ṣùgbọ́n a sọ fún wa pé iwájú nuhu. No òun náà ni ìdírísì wa pẹ̀lú àwọn àyàtúnú alukurani karim ajẹ́kọ̀ọ́yé wa wípé ànábì ọlọ́run ọba yìí ti ń ṣe ìdírís ìgbàgbọ́ tí àwọn èèyàn ní nípa rẹ̀ nípa wípé ọlọ́run ọba gbé lọ sí sánmà a ṣàlàyé fún wa wípé. Si ọlọ́run ní kí màláìka kan gbé lọ sí sánmà kó wá kú sí sánmà eléyìí ò fìdí múlẹ̀ rárá àti fún wa ní àwọn ẹ̀rí lánàá tó sọ fún wa wípé ànábì ọlọ́run ọba tó kú ni lórílẹ̀ tí wọ́n sì sin sórílẹ̀ kì í sí ànábì ọlọ́run ọba tí wọ́n gbé lọ sí sánmà ẹ̀rí yìí ò fìdí múlẹ̀ kódà kó yẹ kí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àlọ́dọ̀ àwọn sàhábà ẹ̀rí àwọn tó yẹ pé wọ́n rí látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ alul kìtáàbì ni àṣàlàyé fún wa yìí pé Isa alayhi salatu wassalam onìkan ló fìdí múlẹ̀ yìí pé ó wà ń sánmà gbàdó ìṣọ́ ọlọ́run bá fẹ́ gun sánmà lọ ọlọ́run bá jẹ́ àmà fún ìṣọ́ ọlọ́run gun sánmà lọ bóun ni Idris ló jẹ́ ànábì ọlọ́run tí wàá gun sánmà lóun ní jẹ́ àmà gbogbo àwọn ànábì ọlọ́run tánà tó ìṣọ́ ọlọ́run ọba bá ní sánmà ìṣọ́ ọlọ́run ọba bá ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin kò sí èméjì ń bẹ gbogbo àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ọlọ́run bá bá ọlọ́run ni wọ́n ti ṣòwò láti wá yọ ìdírísì kó láàrin wọn àwọn tó kù tí yóò dẹ̀ sẹ́ni tó fìdí múlẹ̀ ṣòwò àwọn tó ṣiṣẹ́ ọlọ́wọ́n ọba rí yìí ẹ̀mí wọn lórí pẹ̀lú bọ́dì tọ́lọ́wọ́n ọba ya fọ́tò rẹ̀ ń bẹ̀ bọ́dì wọn gangan wà nù sàárè gẹ́gẹ́ bá àwọn afa alùsùnà ọ̀dìjàmá gẹ́gẹ́ bá ti fìdí ẹ̀ múlẹ̀ so látara bẹ́ẹ̀ kí á ní ìgbàgbọ́ sí nǹkan tí àwọn afa ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe òun náà ni ó máa ń wá látọ̀dọ̀ àwọn afa onítẹ̀fsíìrì nítorí pé àwọn tiwọn gan náà gbogbo nǹkan ni wọ́n fẹ́ kọ sílẹ̀ ẹ pé gbogbo nǹkan tá a bá rí pátá yányán òun náà ni àwọn fẹ́ kọ ọ lẹ̀ ń tà wọn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n jẹ́ alùsùnà àlùjàmá àwọn àfáà tí wọ́n jẹ́ pé wọ́n fẹ́ mú ẹ̀sìn wọ́n fẹ́ dúró tì í so wọ́n wá jọ gbogbo ẹ̀ fún wa ní ẹyọ kọ̀ọ̀kan wọ́n á sọ fún wa pé eléyìí ni ó lẹ́rìí eléyìí ni kò rí ẹ̀rí so àṣàlàyé àwọn eléyìí fún wa ní àná pé warafanahu makanan aliyya òun náà ni pé ọlọ́run ọba gbé ipò ga fún ànábì ọlọ́run ọba yìí ó gbé ipò rẹ̀ ga ó ṣe ní ẹni tó jẹ́ ní àgbéga níwájú ọlọ́run ọba bọ́lọ́run ti gbé ipò òṣìṣẹ́ ọlọ́run ọba náà tó gbéga ga náà aláka dìkìrọ̀ka ṣùgbọ́n ká wá sọ wípé irú rọ́fù ti Ìsá ara o tọ́lọ́wọ́n bá gbé Ìsá lọ sí sánmà balùwọ̀ fún àwọn ilẹ̀ yìí kìí ṣerú ẹ̀ kìí ṣerú ẹ̀ lọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ yẹn ọlọ́wọ́n bò ní sọ̀rọ̀ tí ò clear sí wa so yóò sọ̀rọ̀ tí ó clear ni tí ó yé wa dáadáa so ká má sí ayé ọlọ́wọ́n bá kí a má sì tú so àwọn ànábì ọlọ́wọ́n bá méjèèjì òun náà ni a lè ṣàlàyé ní àná ànábì ọlọ́wọ́n bá kẹta òun náà ni dalkifli ọlọ́wọ́n bá ròyìn gbogbo àwọn ànábì mẹ́tẹ̀ẹ̀ta ìpẹ̀lú sùúrù so Anabi ọlọ́run ọba tó jẹ́ Idris àríkọ́ ọlọ́run ọba dán wò ká sọ pé oníṣọ́bùrù kankan so Ismail ọlọ́run dán wò wọ́n fẹ́ pa ó sì ó sì ó sì yege so Anabi ọlọ́run gbogbo ẹni wá ti wá jẹ́ àwọn ànábì ọlọ́run asọ́bùrù alàtọ́ àyọ̀ wà fún wa sùúrù lórí ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba asọ́bùrù anilmáṣíà sùúrù lórí pé ká má yàpọ̀ ọlọ́run ọba ó máa wà fún wọn ọlọ́wọ́ abẹ́ ká mọ̀ pé sampo ni wọ́n jẹ́ fún wa àti sùúrù ma'al makluk pẹ̀lú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ ọba dá ká ní sùúrù láti bá wọn lò àwọn ànábí ọlọ́wọ́ ọba máa ń ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ bá tún wá jẹ́ òjíṣẹ́ ó máa ní asọ́búrú àlá ó máa ní sùúrù tó máa ní alàlẹ́ ìdá lórí gbogbo àwọn ìnira tí ó máa wá fi tablighi risala nígbà tó bá fẹ́ máa jẹ́ iṣẹ́ ọlọ́run ọba so àwọn sùúrù náà la lè máa kà fún ànábì ọlọ́run tá a mọ̀ sí Idris so tẹ̀síìlì wa tó ní wọ́n kà fún wa nínú àwọn àyà tí a fẹ́ máa kà lọ àti ìparí àyà kan ní àná tó pé à ń ṣàlàyé àwọn ànábì ọlọ́run ọba yìí so a máa continue náà ní òní so wọ́n kà díẹ̀ fún wa kó di pé a máa ṣe tẹ̀síìlì lọ. Na أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذنون إذ ذاب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك ووهبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ọlọ́wọ́ bá ti ọlárẹ̀gá ó ṣàlàyé fún wa nínú Suratul Anbiya Quran twenty one aya eighty five. ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa nípa àwọn ànábì ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa ọlọ́run ní Ismail ọlọ́run ọba ń jẹ́ ká mọ̀ wípé ànábì ọlọ́run ọba kan ní jẹ́ Ismail ọlọ́run ọba ní kí òjíṣẹ́ ọlọ́run ọba kó máa ṣàlàyé fún wa kó máa rán wa létí. nípa ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Ismail lẹ́yìn náà ó ní kó máa rán wa létí nípa ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Idris tá a ti ṣàlàyé wọn ní àná ànábì ọlọ́run ọba kẹta òun náà ní wadal kifli orúkọ rẹ̀ gangan ní zolikifli ṣùgbọ́n nínú èdè lárúbáwá gbólóhùn tó wà níwájú yìí a máa yí padà a máa yí padà ó lè jẹ́ zòlè kífìlì ó lè jẹ́ dàlè kífìlì ó lè jẹ́ zòlè kífìlì so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà la lè gbà rí nínú èdè lárúbáwá torí pé ọ̀rọ̀ àwọn lárúbáwá a máa yí àwọn náà dẹ̀ ti rí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n mú bọ̀ wá ismaila ó ní pé udukur ismaila wa idirisa so ó ti wà nípò kan tá a máa ń pè ní anasbu tí nǹkan bá sì ti wà ní nasbu báyẹn so tíyẹn náà ò ní lè zuli kifli tó je rọ́fún ùmá ní tí ó padà lọ máa jẹ́ náà ní zali kifli alábìyà ọlọ́wọ́ ọba tí a ń pè ní zuli kifli ó jẹ́ eh, nǹkan tó ṣe yí pé ó jẹ́ ànábìyà ọlọ́run tó jẹ́ yí pé. ìyapa ẹnu ó wà ní orí ìjà ànábì ọlọ́run ọba ànábì ọlọ́run ọba yìí alákọ̀ọ́kọ́ ni pé kí akọ́kọ́ mọ̀ yìí pé àwọn àfa àkọ́kọ́ máa ń gbìyànjú tí wọ́n bá ti rí orúkọ kan zolikifli máa wò lọ rẹ́rẹ́rẹ́ sọ̀pọ̀lọpọ̀ wọn ni àwọn kan gbà yìí pé orúkọ àwọn kan sọ wípé kò kì í ṣe orúkọ rẹ̀ lákọ́bù ni wípé zulikifli ìyẹn ni pé sọ ibù thawabi ẹni tó jẹ́ wípé ó jẹ́ ẹni tó ní ẹ̀san tó jẹ́ pé ó ṣe àwọn aṣẹ́ tó dáa sọ́dọ̀ ọlọ́run ó wá tara bẹ́ẹ̀ ó wá ẹ̀ǹtáìtù sí àwọn ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba wa pè ní zolikifli àwọn kan gbà bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba máa da àyàn pè ẹ̀ ànábì ọlọ́run ọba Yunus ọlọ́run ọba pè ní zunun ẹ̀ táǹbọ̀ wàá ka ọ̀rọ̀ rẹ̀ náà ọlọ́run pè òun náà bẹ́ẹ̀ wípé ẹni tó jẹ́ wípé ẹja gbé mì ọlọ́run wá sàfitì ẹ̀ sí nun ẹni tí ẹja gbé mì so àwọn kan gbà bẹ́ẹ̀ pé lákọ̀bù ni ṣùgbọ́n kò sẹ́ẹ̀rì kankan fún ẹnìkíní àtẹnìkejì ẹni tó sọ wípé owó kọ́ ni kò sẹ́ẹ̀rì ẹni tó sọ wípé lákọ̀bù ni kò sí kí ni o kò sẹ́ẹ̀rì so asáàmà wípé ọlọ́run ọba pè fún wa ní kí ni o zolikifli ìyẹn nípa orúkọ rẹ̀ ẹ wá rí nípa ìjánabí ọlọ́run ọba rẹ̀ àwọn kán gbà wípé kò kí ń ṣe ànábì ọlọ́run àwọn kan gbà wípé ẹni rí abdul sọlẹ̀ òun làwọn kan gbà wípé ó jẹ́ látara bẹ́ẹ̀ ká gbà rí i pé nítòótọ́ ẹ̀zùlùkífìlì eh, ó jẹ́ ẹrú ọlọ́run. Então, é mufasirun tí wọn kì í fi pe zulkifli ní ànábì ọlọ́run òun náà ní wípé ìtàn tó bá wà lọ́dọ̀ àwọn alil kitab ntí àwọn tí wọ́n jẹ́ àwọn yehud ntí wọ́n bá ti sọ òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn mufasirun wọ́n wà lọ́mọ ogbó gbogbo àwọn ànábì ọlọ́run tá bá fẹ́ gbà pé nìkan jẹ́ ànábì ọlọ́run ó yẹ ká lè rí ìtàn rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn yehudi àwọn tí ó yẹ ká lè bá ìtàn rẹ̀ nínú àtàwọ̀rọ̀t tọ́lọ́wọ́n bá fún Musa wọ́n máa ń rò bẹ́ẹ̀ rí pé torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn yehudi wọn máa kọ nǹkan tó pọ̀ lẹ̀ so àwọn àfáìsì sọ fún wa pé kò lẹ́tọ̀ọ́ ká máa sọ wípé nítorí pé ọlọ́run ọba ò mẹ́ńṣán ànábì ọlọ́run ọba kan nínú àtàwọ̀rọ̀t lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn yẹ̀wúdí káwá sọ bẹ́ẹ̀ káwá fi dìnnáì ni pé ẹni yóò kì í sànàbí ọlọ́run kò lẹ́tọ̀ọ́ ká máa sọ bẹ́ẹ̀ so àwọn àfáà ṣàlàyé fún wa pé ìwọ náà má rí láì lórí àwọn mufasirun èèyàn ni wọn qawmun yusibuna wa yuktihun èèyàn ni wọn wọn máa ráìtì wọn dẹ̀ máa ṣàṣìṣe so àwọn náà èrò tí wọ́n ní yẹn ṣùgbọ́n tá a bá ti rí ẹ̀rí ó ti jẹ́ ujjatun aleihim ó ti jẹ́ ẹ̀rí tó àgẹ́sí wọn nìyẹn nígbà tí kúránì bá sọ nǹkan kan dáadé lè fi díẹ̀ múlẹ̀ pẹ̀lú bí kúránì ti sọ so àní máa wo ọ̀rọ̀ tí wọ́n máa kátó máa kọ̀nsídọ̀ ọ̀rọ̀ wọn wípé gbogbo àwọn mufasirun o akistaruhun ọ̀pọ̀lọpọ̀ wọn sọ wípé zulkifli pé abdul sọlẹ̀ ẹ̀rọ ọlọ́run tó jẹ́ èèyàn dáadáa ni àní máa karú ọ̀rọ̀ báwọn àní máa ṣe kí ọ tá a bá ti lè rẹ́ẹ̀dì táwọn afáfẹ́ ṣàlàyé fún wa wọ́n ní tafsiruhum laysa bi hujja so kò ní máa jẹ́rìí fún wa tá a bá ti rí ẹ̀rí inú alukurani kẹrin tó fojú hàn tá a lè mú wá báyẹn à ní ṣe kí ni o torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà ò tí ì dẹ̀rí kò tí ì dẹ̀rí akàngbà wọlé ni pé torí pé wọ́n máa ń ṣèwádìí tó pọ̀ ó kádà mọ̀ wípé àtàwọn ọ̀tún nìyí wọ́n ti lọ distort ẹ̀ wọ́n ti lọ yí padà ìwé kan tó jẹ́ yí pé kìí ṣe pé Musa jókòó báyìí wá ní kí wọ́n máa kọ́ lẹ̀lẹ̀ ìwé kan tó yẹ pé ọlọ́run ọba gangan kò sọ pé òun dáàbò ni ọlọ́run ọba gan ròyìn wípé ìwé yìí o ó ti di nǹkan lọ́yẹ́ pé wọ́n ti yọ àwọn kankan kó òun ẹ̀ gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ à ń bẹ̀ mọ́ so ìwé tó yẹ pé ẹ̀yin Musa ìgbà tí Musa lọ tán ni wọ́n kọ́ káwa sọ wípé nítorí wípé wọn wà mẹ́ṣẹ́ ànábí ọlọ́run ọba kan bẹ̀ káwa fi sọ wípé ànábí ọlọ́run ọba yẹn o kò ṣe kí o. kò sí nínú ká pé ọlọ́run ọba yẹn ipe kò sí ní kì sí ọlọ́run ọba ní Zulkifli a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àwọn afọ wa ṣàlàyé fún wa wípé bọ́lọ́run ọba ti máa ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run nínú ọ̀nà mẹ́rin ni lọ́lọ́run máa ń gbà máa ń sọ̀rọ̀ àwọn ọlọ́run nínú wọn àwọn tọ́lọ́run ọba ṣàlàyé wọn tẹ̀gbọ́n lọ́wọ́ bó sọ ìtàn wọn títàn wọn fẹ̀ gan bíi Musa nìsín ìtàn rẹ̀ tóbi nínú Al-Qur'an Karim sọlọ́wọ́ bó ṣàlàyé àwọn kan yóò sọ ìtàn wọn fún wa títàn wọn tí ó ṣe kí ni o tí ó fẹ̀ gan àwọn kan wà ọlọ́wọ́ bó tiẹ̀ ní dárúkọ wọn ọlọ́wọ́ bó kàn mú ọ̀rọ̀ wọn wá ijmalan àwọn èèyàn ṣe máa wọ pé ànábì ọlọ́wọ́ ọba wò lélẹ́yìí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ nu swatu bakọ́rọ̀ nínú aya two hundred and forty six ọlọ́run ní ìdíkọ́lù lẹ́nàbí yẹ́lẹ̀hún ibò asilana malikan ọlọ́run nígbà táwọn bani Israila tí wọ́n sọ fún ànábì kan tó jẹ́ ànábì tá a rán sí wọn wípé bá gbé dìde ẹni tí ó jẹ́ kí ni ọba so nùkọ́ tìlìfì sẹ̀bí lìlá kálíbà jagun sójú ọ̀nà tọ́lọ́hún so ọlọ́run bọ̀ mẹ́ṣẹ́ ànábì yẹn ó ṣe gíní ó fi pamọ́ ọlọ́run bọ̀ mẹ́ṣẹ́ ó kàn fi pamọ́ ni ọlọ́run bá múgbà míì yóò sọ̀rọ̀ ànábì ọlọ́run bá tí ó fẹ́ ẹlẹ́kìnní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bó sọ̀rọ̀ ànábì ọlọ́run bá yẹn yóò kàn mú wá kò ní dákọ̀ rẹ̀ gan àyìnbẹ́sẹ̀ mọ́ wò pé bóòlù àti fẹ́ dá ànábì ọlọ́run bá yìí bóòlù àti fẹ́ dá mọ́ ẹlòmínà àwọn ànábí ọlọ́run ọlọ́run kan dákọ rẹ̀ lásán ni ìrúlẹ̀ ní zòlè kífìlì yìí ọlọ́run kan ṣe kí ni o ó kàn dárúkọ rẹ̀ lásán ni àkàn ọlọ́run tiẹ̀ dákọ wọn ṣùgbọ́n ó máa sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ mọ̀ pé ànábí ọlọ́run bá kan ṣe ni o òun bẹ́ ń bì ìdí wà lẹ́gbẹ́ ọlọ́run kó kàn dárúkọ rẹ̀ ni kò ní sọ pé àwọn tá a rán sí nì bó ti jíṣẹ́ nì bó ti ṣe nǹkan kan nìyẹn ní sọ̀rọ̀ kífìlì wa àwọn ẹnì kẹrin ọlọ́run ọba kò tiẹ̀ ní dárúkọ wọn ìtìláàkọ̀n kò ní dákọ̀ rárá lọ́kẹ́ mínímù máa kọ̀sọ̀ síná òun àlẹ́ wà mínímù máa làm nàkísísù òun àlẹ́ àwọn bẹ́ẹ̀ náà ànábì ọlọ́run tá a sọ̀tàn wọn fún àwọn káwọn dáa tẹ̀ sọ̀tàn wọn fún rárá ànábì ọlọ́run sì ni wọn. wàá gbé gbogbo ànábì ọlọ́run tó wà nù kùránì nìkan ànábì ọlọ́run sáà ti sọ pé gbogbo ànábì ọlọ́run tó wà nù tàwọ̀rọ̀tù nìkan ni kí ọ lànàbí so látara àwọn àfáà ń ṣàlàyé fún wa ká lè bá a mọ̀ wípé àwọn tí wọ́n sọ pé sọlì kífìlì tí wọ́n sọ wípé ó jẹ́ ẹrú tó jẹ́ ẹrú ọlọ́run ọba tó jẹ́ èèyàn dáadáa wọ́n sọ fún wa wípé àlè tí ìgbà ọ̀rọ̀ wọn wọlé rárá káwá fi sọ pé nítorí pé kò sí nínú àtàwọ̀rọ̀t káwá fi ṣẹ̀rí pé kì í sànà bí ọlọ́run àlè gbà bẹ́ẹ̀. sọ àwọn afẹ́sẹ̀ wọn á ní pé nínú ibi ẹ̀rí méjì ló wà ń bẹ̀ tá a fi lè gbà rí pé ni o ànábì ọlọ́run ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní wípé ọlọ́run ọba dárúkọ Ismail ànábì ọlọ́run Ismail ọlọ́run ọba dárúkọ kí ni o Idris ànábì ọlọ́run Idris ọlọ́run ọba dárúkọ Zulkifli sáwọn sọ pé òun èyí ṣe kí ni o ọlọ́run á ní pé kúlùún nínú ó mìíràn pé ìyẹn sọ fún wa wípé ànábì ọlọ́run ni mo rẹ̀ pé àwọn náà sọ yí pé àà ó lè má jẹ́ ànábì ọlọ́run àwọn náà nù pé ó lè má jẹ́ ànábì ọlọ́run àwọn náà bá tún mẹ́rin wá wọ́n ní ẹ̀rí ni yí pé Ismail wà nàbí yún wa rasulun Ismail tó wà ń bẹ́ẹ̀ ànábì ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run tún ni ìdírísì nìyí òun tiẹ̀ nàbí yìí nìkan òun ṣe so sùlìkìbì náà tó náà bá jẹ́ abdul sọ́ọ̀lì ọlọ́dún ọlọ́ba mú varieties wa ọlọ́ba mú <laughs> ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta wa ó má nàbí ọlọ́dún tó jẹ́ ga jù ó mú nàbí yìí wá àti kéèyàn jẹ́ ní eré kọ́mọ́jà nàbí ọlọ́run wọn ni kúndùn mi náà sọ́ọ̀lì rẹ̀ pé ikọ̀ ọ̀kan náà jẹ́ <laughs> ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn àfáà tó ní pé ẹ̀rí pé ànábì ọlọ́run ni pé súrà yìí gẹ́gẹ́ súràtul àǹbíyà súràtul àǹbíyà gbogbo àwọn ọlọ́wọ́ bá lè dákọ́ ọ̀nà àti fúnra pé ọlọ́wọ́ bá dárúkọ àwọn ànábì fourteen níbẹ̀ pẹ̀lú zulkifli yìí ànábì fourteen lọ́wọ́ bá dárúkọ àwọn kan jẹ́ nàbí yìí wọ́n jẹ́ rọ̀ṣùl àwọn kan jẹ́ nàbí yìí lásán àtàbápà ànábì pọ̀ mọ́ pẹ̀lú ọlọ́wọ́ lè má sọ̀rọ̀ ànábì rẹ̀ fifteen tó wà ní súràtul àǹbíyà bóò láti wá dá zulkifli nìkan yọ láàrin gbogbo wọn táwọn adé kèsà ànábì ọlọ́run wọn bá rí nǹkan kan mú wá mọ́ so látara bẹ́ẹ̀ <laughs> wọ́n yẹ kó yọ ayé gbé solikifili so ànábì kẹ́ni o ànábì ọlọ́run ni so ìkẹ́dá náà ẹ̀rí táwọn náà lè fi tá a lè ṣe kí ni o tá a lè fi làákàyè sí ni tí o sí èméjì ń bẹ pẹ̀lú bí a ti ṣàlàyé ẹ̀ yẹn mo dẹ̀ pé àwọn kan nínú àwọn àfa àwọn tún sọ yí pé zolikifili yí pé àwọn kan ní ìlíyàsù ni ọlọ́run dàkọ ìlíyàsù lọ́nà mínú alukurani kẹrin àwọn kan ní ìlíyàsáwù ni gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n mú wá so wọ́n ní àwọn ànábí ọlọ́run ọlọ́run bá lè dákọ wọn àwọn eléyìí ò lẹ́rìí kankan wọ́n torí pé ànábí ọlọ́run ọba ọlọ́run bá máa ń lo kọ méjì méjì fún àwọn míì nu wọn ìpè tá a bá wù ú ọlọ́run ọba ó dákọ màsíhù ó lo ìsá ó tún lo màsíhù pé ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run lo yunus ó tún lo zunon ọlọ́run ọba lò fún un ọlọ́run ọba lo muhammadu nu kurani ó tún lo ahmed ọlọ́run ọba lò fún un ó lo israel fún yaakub ó tún lo yakub so wọn ní òun náà pé ànábì ọlọ́run sùn kífìlì yẹn wọn ajẹ́ lákọ́bù ẹ̀ wípé àwọn ìníyà sàbí ìníyà sáà ọlọ́run ọba ń sọ so wàhálà alam so ṣùgbọ́n ẹ̀rí wọn àwọn ò lè fi nǹkan kan tí a máa ń pè ní ẹ̀rí so a lè pè ní ẹ̀rí pẹ̀lú nǹkan tí wọ́n sọ yẹn wọ́n gbà pé ìkànnì àwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá ti ń dá kọ́nú alukurani kẹrin ni pé tọ́lọ́run bá sọ pé ó jẹ́ kánú àwọn ànábì ọlọ́run pé kì í ṣe pé ó tún wá jẹ́ níwà ànábì ọlọ́run pé ànábì àwọn ẹni táwọn ẹni náà fẹ́ tẹ̀lé ni pé torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn tàwọ́rọ́ àwọn nínú tàwọ́rọ́ tó kù sí ókọ rẹ̀ ń bẹ̀ òní wọ́n fẹ́ tẹ̀lé wọ́n fẹ́ sókọ yẹn di lákọ̀bù fún kánú àwọn bíi Ìlíyásù tàbí Ìlíyásà so àṣàlàyé fún wa yí pé ànábì ọlọ́run ọba yìí tá a máa gbà náà ni pé ọlọ́run ọba dárúkọ rẹ̀ torí pé gbogbo ẹ̀rí tó wá pátá yányán gbogbo ẹ̀ tí bùkẹ́sì rí kà wá yí pé ànábì ọlọ́run ọba yìí ó mú wá ó lè sọ pé òun ló jẹ́ àlífà fún Ilyasa òun ló jẹ́ kinní kan fún kan náà Bani Israel òun náà lè pè ní Abdul sọ́ọ̀lù nígbà míì ó tún máa dín sí mi wá tó pé tó mú alikiflu wá níbẹ̀ alikiflu náà mú wá ń bẹ̀ sọ tó jẹ́ pé wọ́n ní ẹnìkan ni tó jẹ́ pé máa sábà dẹ́ṣẹ̀ ń gbogbo ìgbà òun àtòbìnrin kan wá fẹ́ jọ lájọṣepọ̀ so obìnrin yẹn wá fi ìbẹ̀rù ọlọ́run ọba kan sọ̀rọ̀ fún so látara bẹ́ẹ̀ ó wá gbà pé òun ò ní ṣe lọ́run ọba mọ́ gbogbo àwọn ẹ̀rí ìpátá yẹn kò sí èyí tí ó fìdí múlẹ̀ ńbẹ̀ so àní ní bùkátà sí pé kí a máa kà á ẹ̀rí tó bá níta ní bùkátà sí náà ni ẹ̀rí tó jẹ́ pé ó fìdí múlẹ̀ so látara bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀rí kan tó ṣe yí pé kò fìdí múlẹ̀ so wọ àwọn kan wà tí pé kẹsì mú wá tí ò sọ. So, pé àdìsí ó lálàáfíà àbí kò lálàáfíà so látara bẹ́ẹ̀ àwọn àfáà jẹ́ kí ó yé wa yìí pé àwọn ẹ̀rí yìí o kì í ṣe nǹkan tí a gbà wọlé torí pé ààrẹ rí tó fi díẹ̀ múlẹ̀ lẹ́yìn wá gbà náà nípa ọ̀rọ̀ rẹ̀ náà ní pé lágbàáyé lórílẹ̀ ayé lónìí ara àwọn àyè kan níbi sáìdì Iraki tó jẹ́ wípé wọ́n ń lọ ọjọ́sìn fún sáré kan bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ní sáré ànábí ọlọ́run ọba tí ń ṣe zolikifili ni so àwọn èèyàn ó tún máa lọ bẹ̀ wọ́n tún máa lọ tàwáàfù sáré náà so irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí ni wọ́n ń pa so àwọn àfáàjẹ kò yé wa rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ọba sáré ọ̀pọ̀lọpọ̀ wọn ní òpìdí múlẹ̀ sáré ànábí sàlám nìkan lọ́lọ́run ọba sẹ́kù tí ò sí èméjì bẹ́ẹ̀ ìtìfà kan gbogbo ẹ̀rọ mọ̀ pé sáré ànábí ni ṣùgbọ́n sàárè táwọn apá àtúntò tó súnmọ́ jù òun náà ni sàárè anabi ibrahim alayhisalatu wasalam so tó súnmọ́ jù ṣùgbọ́n sàárè tó kù ọlọ́run ọba òjẹ́ káwọn èèyàn ọmọ ibi tó wà so kẹ́nìkan wá sọ pé sàárè kan ni sàárè anabi ọlọ́run ọba tó ń lọ jókòó síbẹ̀ so wọn kọ́ ni alọ́jókòó bíi sàárè náà kéèyàn lọ bíi sàárè ẹbọ ni kéèyàn tún wá máa tọrọ nǹkan nínú sàárè ní tí ó jẹ́ èèyàn náà ni torí pé tí ó bá gbẹ̀sìn èèyàn jẹ́ kéèyàn lọ jọ́sìn bíi sàárè ẹbọ ni so ṣùgbọ́n kéèyàn tún wá tún máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹni tó wà nù sàárè yẹn yóò ba ẹ̀sìn èèyàn yóò bàjẹ́ tán yányán torí pé èèyàn jẹ́ torí pé yóò wà wọ́n níwájú ọlọ́run torí pé ó ti ṣẹbọ sí ọlọ́run so ká má nígbàgbọ́ sí irú àwọn ọ̀rọ̀ báyìí látọ̀dọ̀ àwọn ènìyàn nígbà tí wọ́n bá ń sọ so ìgbàlá nígbàgbọ́ sí náà ni pé ànábì ọlọ́run ọba òun náà ni. ẹni tí ń ṣe kífìlì ọlọ́run ọba dárúkọ ti nìkan ní torí kí ni ọlọ́run fẹ́ kó kọ rẹ̀ ó so kò sọ̀tàn rẹ fún wa sọ ọlọ́run bá ní máa ń kó kọ ẹlòmíì ó nínú àwọn ànábì nǹkan tá a máa ti fẹ́ ká gbà pé ọlọ́run fẹ́ kí ó kọ rẹ ọlọ́run wa dárúkọ rẹ̀ Waliyasa, ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba rántí ismail rántí ìlíyásà fáwọn ènìyàn wàzàlìkìfù ọlọ́run tún sọ pé kó òjíṣẹ́ ọlọ́run ọba kó rántí zàlìkìfù fáwọn èèyàn kó fi sí wáàsí fáwọn èèyàn sọ àwọn mẹ́ta yẹn tọ́jú àwọn kan máa sọ yí pé zàlìkìfù yẹn ló àlífà fún ìlíyásà so kò rí bẹ́ẹ̀ àlegbà orú ọ̀rọ̀ báyẹn wọlé torí àyà yìí ọlọ́run wa ni wàkúndùn mí ọlọ́ni ìkọ̀ọ̀kan wọn mílẹ̀ àkìyàn ọlọ́nú àwọn tá a sàlẹ́sà ni wọn ẹ̀rí ẹlẹ́kẹ̀rẹ́ táwọn afáàlù súnà jama àwọn àyẹ̀ pé kífìlì ànábì ọlọ́ni níbi bí ọlọ́ni kúlù mí náà gbogbo wọn iná jẹ́ àwọn ànábì torí pé kò sẹ́ni rẹ kan tí ó wà pé ànábì ọlọ́run ọba kan láyé tó ní sùúrù tànábì ọlọ́run ọba yẹn tó wà ní sọ̀hábà kan wà tó ní sùúrù jù lọ láéláé kò ṣeé ṣe ọlọ́run kúlù mínal àkìyàr ọlọ́run yìí kọ̀ọ̀kan wọn ní sọ́tù sọ́ọ̀t ni wọ́n jẹ́ àkìyàr ẹni tá a sàlẹ̀ sá àwọn èlò gbọ́dọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ̀ka jàwọn ànábì ọlọ́run lọ so látara bẹ́ẹ̀ sùlìkífìlì ànábì ọlọ́run ni so pẹ̀lú bí ó jẹ́ àti sáàbì tá a mi ní al-Qur'an pẹ̀lú ẹ̀rí tó fìdí múlẹ̀ láti náà Al-Qur'ani Karim so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ aṣáláyé fún wa pé kí ni o kullun. ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí tá a dárúkọ fún wa yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ní ìkọ̀ọ̀kan wọn onísùúrù ni wọn mo ti ṣàlàyé sùúrù fún wa sùúrù ìyẹn a máa ṣe lórí àdánwò so ìyẹn a máa ṣe sùúrù lórí títẹ̀lé tọ́lọ́run ọba à ń kírun à ń gbàwẹ̀ sùúrù là ń ṣe èèyàn máa ní sùúrù lórí pé kéèyàn má yàpọ̀ ọlọ́run ká má ṣe sìnà ká má mutí èèyàn má ní sùúrù ni so ọkùnrin kó má lọ ṣe sìnà ọlọ́run bá sọ fún pé kó má rì ni kóbìnrin náà má ṣe sìnà ọlọ́run kó ṣe sùúrù kó lè bá so ká ní sùúrù láti má yàpọ̀ ọlọ́run bá sùúrù pẹ̀lú ara wa báyìí tá a bá ń bára wa gbé ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọkọ gbogbo apáta a ní sùúrù fúnra wa tá a bá ní so a ni suru so bẹ́ẹ̀ náà dẹ̀ ni pé àwọn tó ọlọ́run bá wá ránṣẹ́ tó gbéṣẹ́ dá wà lé lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn ànábí ọlọ́run àtàwọn tó jẹ́ àwọn àfáà tí wọ́n sọ sí ìjà àwọn ànábí ọlọ́run wọ́n gbọ́dọ̀ ní sùúrù aláṣẹbílẹ̀ fi ṣẹbílẹ̀ dáwà nígbà tí wọ́n bá ń ṣe dáwà àfikọ́ ẹ bá fẹ́ ṣe dáwà so oríṣi nǹkan òun náà ni wọ́n ṣe pẹ̀lú rẹ̀ àfi tí yóò bá máa sọ òdodo lọ́yà kù tọ́wọ́ pé náà bá ń ṣe so àwọn èèyàn máa gbéga àwọn so irú àwọn sùúrù báyìí ọlọ́run fẹ́ àwọn ànábí ọlọ́run bá ló ní gbogbo ọlọ́run fẹ́ kí a kọ́ ṣe wọn káwa náà ní àwọn sùúrù lọ́nà márààrún yìí kárí pé a ní. náà. وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ. sọlá bá wọn fẹ́ ṣàlàyé fún wa nípa pé téèyàn bá ní sùúrù àti rí àwọn tó jẹ́ àwọn tá a máa wò nípa sùúrù fún wa àwọn tó jẹ́ epitope fún wa tá a wò pé nípa sùúrù àti rí wọn so látara bẹ́ẹ̀ ọlọ́run wa ní pé ẹ̀san tá a wá san fún wa ọlọ́run ọba wa fẹ́ ṣàlàyé ẹ̀ tẹ́gbẹ́lá náà bá ní sùúrù irú ẹ̀san yẹn náà yóò jẹ́ tiwa náà ọlọ́ni wa àdìkọ́ náà wà adìkọ̀nàwó fi rahmatina ọlọ́run ni a mú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ni a fi wọ́n kó sínú rahma wa gbólóhùn rahma so lọ́dọ̀ àwọn àfa àwọn àfa tán jẹ́ alùsùn náà jàmá gbólóhùn rahma gbólóhùn kan tó yẹ pé ó jẹ́ màánáwù shamil ìtumọ̀ rẹ̀ so màánà dálíkà labs shamil so gbólóhùn ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tó kárí gan tó pọ̀ gan ni tẹ́kíbà tí wọ́n mẹ́ńṣẹ̀ gan ìtumọ̀ bíi méjìlá onífúngbólóhùn rahma so kò sáàyè fún wa ká máa sọ pé a fẹ́ máa ka ìtumọ̀ méjèèjìlá fún wa nínú tafsir níta fẹ́ ká gé níbẹ̀ náà la fẹ́ lọ síbẹ̀ ṣùgbọ́n etí tí àwọn afáà tú ètò wa ń bí sí so inú àwọn àtúmọ̀ tí à ń sọ yìí òun náà ni bí àwọn nǹkan bí ìtumọ̀ bíi eh, márùn-ún so alákọ̀ọ́ni wa adqalnahum fi rahmatina olórí gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ni a fi wọ́n kó sínú àlìjánná wa rahma a máa jẹ́ kí rahma a máa jẹ́ so ọlọ́run bá ni a fi wọ́n kó sínú kí ni o ó wà ní kùránì náà tó ń jẹ́ àlìjánná so àfẹ́ máa dààmú wa kó ẹ pé yóò máa gbà wá lásìkò lọ so lẹ́yìn wá gbà náà. ọlọ́ni wà á dìkan so nínú rámà òun náà ní kọ́lá ń ṣe èèyàn lánàá bí ọlọ́run ara nǹkan dábí lè sọ fún ari pé sùlìkíbìlì ànábí ọlọ́run nìyẹn wà á dìkan fi rahmatina ọlọ́run ni a fi wọ́n kó sínú rahmatina inú àánú wa ìjánabi ọlọ́run ni a fún wọn ní ìjánabi sọlọ́run ni a fún wọn ní ìjánabi so lára ìtumọ̀ tó jẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ráàmà máa túmọ̀ sí àforíjì àmójúkúrò torí pé kò sí ẹnìkankan eh, lórí àwọn ànábì ọlọ́run tí ò ní í ṣe lọ́hùn so ọlọ́run nìkan òun náà ni invaluable so ọba tí ò ní tí a rẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ so gbogbo àwọn èèyàn pátá yẹnyẹn kò sí èméjì bẹ́ẹ̀ eh, lórí àwọn ànábì ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ so àlẹ́ àfúwàlì magfẹ́rọ̀ ọlọ́run wà á dẹ̀kàlù náà tí ó bá ṣe bẹ́ẹ̀ fún wọn wọlé wọn náà àdìjẹ́ náà sọlọ ni wà á di kàlínáhùn. ọlọ́run ni à ń gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba yìí a fi wọ́n kó sínú àforíjì wa àmójúkò torí pé wọ́n ní sùúrù ọlọ́run ni àṣàmójúkò fún wa gbogbo tó kù fún wa naam ọlọ́run ni lára. sọlá ìwà àgbà náà òun náà ni ráàmà a máa túmọ̀ sí násùrù kọ́lọ́run ọbọ̀ fún yàn ní fítírì àṣeyọrí ráàmù àmà túbẹ̀ tó túmọ̀ bẹ́ẹ̀ nu kúránì wà kọ́lọ̀ ń fún yẹn ní àṣeyọrí ráàmù àmà débẹ̀ so àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́n bá fún láṣeyọrí ni wọ́n wà so tọ́lọ́n bá fún ní àṣeyọrí so ọlọ́run bá máa ń fáwọn ànábì rẹ̀ so lana ń sùrù rúṣùlànà wàlẹ́dínà àmànù ọlọ́run ni a máa ran àwọn òjíṣẹ́ wa lọ́wọ́ àtàwọn tó bá nígbàgbọ́ nínú àwọn tọ́lọ́wọ́ bá ràn lọ́wọ́ ọlọ́run ni pé a fi wọ́n sínú a fi wọ́n kó sínú fínà sùrínà a fi wọ́n kó sínú àṣeyọrí wọ́n láṣeyọrí wọ́n borí gbogbo àwọn tó jọ̀tá fún wa wọ́n ló máa fi nira kàn wọ́n wọ́n borí wọn so rama nìyẹn kọ́lá tó wá sọ rama ti àrísíkù kọ́lọ́n fún yẹn ní ìjẹ àtìmú téèyàn wọn máa jẹ pẹ̀lú rọrùn tí wọn máa mu pẹ̀lú rọrùn kọ́lọ́n fún yẹn ọlọ́run bá fún wọn ọlọ́run wá àdìkànnà òun. wàá lè kọ́lé náà ó fi ọlọ́run ni a wọ́n kó sínú fíì ìmẹ́tìnà wàrísíkìnà a wọ́n kó sínú ìdẹ̀kùn wa a wọ́n sí kó wọ́n jẹun wọ́n mú ní rọrùn torí pé wọ́n ṣe tá ọlọ́run wa náà fẹ́ sọ̀nà márùn-ún yìí ọlọ́run bá ẹni fẹ́ ká túmọ̀ ara àmà tí ó wà ń bí sí ọlọ́run wà á dẹ̀kọ̀lì náà ń fi rọ̀. ọlọ́run ni ìnáhùn. ọlọ́wọ́ bá ní wọ́n ẹ̀ǹtáìtù sí pé ká fi wọ́n kó sínú àánú wa ni torí kí ni iná òun mi náà sọ̀lì hìn ọlọ́ni àwọn tá à ń sọ yìí mi náà sọ̀lì hìn ẹjẹ́ máa ń pè ní sọ́ọ̀lì in òun náà ni yí pé mazal àwọn ẹni bá jẹ́ sọ́ọ̀lì hùn ni pé mazal aniwil fasad ẹni tí ìbàjẹ́ ọba máa wá látọ̀dọ̀ rẹ̀ sórílẹ̀ òun lẹni rè kò ní ẹni tó ti wọ́n máa wòye pé ah bí orílẹ̀-èdè ti rí o kò sọ mọ́ dáa fẹ́ dá sí o èèyàn máa ṣe bàjẹ́ ẹ̀bẹ̀ náà ni wọ́n tó bá ti máa páyà bàjẹ́ kí bàjẹ́ ọmọ wà sọ́dọ̀ rẹ̀ sórílẹ̀ yẹn ni ọ wà nínú àwọn kíni mìíràn sọ̀rẹ̀ ẹ̀ so àwọn ànábì Ọlọ́run ọba yìí àwọn tó jẹ́ pé ìbàjẹ́ ìtọ́dọ̀ wọn wá sórílẹ̀ ni wọ́n jẹ́ torí ẹ̀ wọ́n ẹ̀ǹtàìtù sí gbogbo àwọn kan sọ fún wa níbi rahama ọlọ́ni ẹni rí ni wọ́n ẹni tí ò máa balẹ̀ jẹ́ ni wọ́n ẹni tí ń túnlẹ̀ ilé ọlọ́run ọba ṣe òun náà ni wọ́n. naam. وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ ọlọ́run ọba tí ọlá ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba mìíràn ọ̀rọ̀ zulkiflin òun náà ni a ti ṣàlàyé fún wa yìí ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba mìíràn òun náà ni ànábì ọlọ́run ọba ti ń ṣe Yunus aleyhi salatu salam a sọ fún wa lẹ́ẹ̀kan wípé orúkọ méjì òun náà ni Yunus ní bó dẹ̀ pé a tún lè pè ní orúkọ mẹ́ta gbọ́dọ̀ pé katuma túmọ̀ ìkànnì ọlọ́run bá pè ní Yunus nínú alukurani Karim níbi bíi ọlọ́run bá pè ní Zunun ọlọ́run bá pè ní sọ ibùlẹ̀ húùtì nínú àyà mi ọlọ́run wà látẹ̀kùn ká sọ ibùlẹ̀ húùtì. ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب Sọ ọlọ́run ọba dárúkọ rẹ̀ nínú sọ́ọ̀tù kọ́lá mọ̀bá yẹn pé sọ ibùl hut ó dẹ̀ ó tún ní odidi tún Yunus tọ́lọ̀ ti dárúkọ rẹ̀ ńbẹ̀ pẹ̀lú bí ọlọ́run ọba dárúkọ ẹ̀ yìí pé ó náà ọlọ́run ọba pè é anábì ọlọ́run ọba yìí gẹ́gẹ́ a ti mọ̀ náà ni pé àwọn àfáà Yunus yẹn yìí pé ìtumọ̀ rẹ̀ gan sọ so àwọn tán jáwọn afa tí wọn máa ń wádìí orúkọ káàkiri wọn tún ní Yunus yẹn wípé sọ ibùlẹ̀ hut ni ṣùgbọ́n nígbà tá a rí ẹ̀rí tó jẹ́ kó fìdí ẹ̀ múlẹ̀ torí pé tẹ bá pè ní sọ ibùlẹ̀ hut tó yẹ pé tí bàbá rẹ sọ níbẹ̀rẹ̀ nìyẹn ṣé ó ti wá mọ̀ rí i pé ẹjẹ́ ọ̀padà gbé mi ní <laughs> ọjọ́ iwájú ló fi wá pè ní Yunus ni so torí ẹ̀ a lè sọ yí pé àtẹ́kọ́ náà bá bá lo lákọ́bù fún un tá a fi ń pè ní kíni o Yunus nígbà ẹja tọrọ ẹja ti ṣẹlẹ̀ tán ọlọ́run wá pè ní Yunus ìyẹn ló lè jẹ́ ká sọ yí pé irú ọ̀rọ̀ báyẹn ó fìdí múlẹ̀ so lẹ́yìn wá gbà náà àdìsí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tí ó síyèméjì ń bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe yí pé tó dẹ̀ fìdí múlẹ̀ òun náà ni pé òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé láyàmbági ilé ahadin àyàkúla anahairu ní yúnúsà bùnìmọ́tà òṣìṣẹ́ ọlọ́run ọba ní kò lẹ́tọ̀ fún ẹnìkan kó máa sọ wípé òun lóore ju ànábì ọlọ́run ọba tí ń ṣe yúnús lọ bùnìmọ́tà so àwọn àfáàjẹkọyọ ayé pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní a máa ṣàpínlẹ̀ àwọn ànábì ọlọ́run ọba tó kù kìí ṣe ìgbà lóní kẹkẹ ní akọ́mọ sọ fún olóore ó náà ti fi ara rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ní òmùmù ti wà ń bẹ̀ ṣùgbọ́n lára àpọ́nlé nìyẹn tí máa wá rò ìṣọ́ ọlọ́run ọba fún àwọn ànábì tó kù kìí ṣe pé bá Yunus wá jẹ́ ẹni tó lóore ju àwọn ànábì ọlọ́run ọba lọ tó gbá àwọn ànábì ọlọ́run tó ọba lẹ́ni tó lóore jù lẹ́yìn náà ni Ibrahim alayhi salatu wa salam lẹ́yìn náà ni Ibrahim lẹ́yìn náà ni Musa So, Eh, láàrin Isa àti Nuhu so wọ́n yẹ pé àwọn méjèèjì ẹnìkan ló jura wọn lọ́nu bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yẹ wáyé pé àwọn ànábì ọlọ́wọ́n bá márààrún àwọn olùlẹ̀ azmi wọ́n lóore ju kíni o Yunus lọ so ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́wọ́n bá látara ìmọ̀ ṣàpọ́nlé rẹ̀ ó jẹ́ kó ṣàpọ́nlé ànábì ọlọ́wọ́n bá tá a o Yunus so. dọ́pítẹ́ pé èèyàn máa ń nídìí kí àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn afẹ́sìn kí wọ́n túmọ̀ àdìsí fún èèyàn dáadáa kó ló di pé eh, èèyàn máa sọ pé wọn eh, kàn ti rádìsí kan báyìí kìtì bá dìsí lọ sọ báyìí ara wọn yóò fọ pé ọ̀rọ̀ míì tún wà tó yẹ kó tún mú máa tó fi lè gbọ́ yé dáadáa so ìmọ̀ ara yàn lọ́wọ́ kéèyàn tún máa kú ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn kó ló di pé èèyàn máa mọ nǹkan tó yẹ kéèyàn sọ so lẹ́wọ̀n àgbà náà ni pé Yunus bùnú mọ́ta mọ́ta tó ṣe ọlọ́wọ́n bá ṣàfitì ẹ̀ sí pẹ̀lẹ́rì tó fìdí múlẹ̀ àwọn àfáà pé ọ̀nà méjì ni wọ́n lọ àwọn kan ní òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ṣàfitì ẹ̀ sí màmá rẹ̀ màmá rẹ̀ ní jẹ́ mọ́ta bọ́lọ́wọ́n ti ṣàfitì ànábì ọlọ́wọ́n bá Ìsá ọlọ́wọ́n ṣàfitì ẹ̀ sí Mariam sọ ipe ọlọ́wọ́n ṣàfitì ẹ̀ sí Mariam ipe òun náà ọlọ́run ṣàfitì tiẹ̀ náà sí màmá rẹ̀ ó wà bẹ́ẹ̀ nú àwọn ibùn àṣírí ìkànnì àwọn afá ni so ó ṣàfitì pé màmá rẹ̀ lọ́wọ́ bá ṣàfitì ẹ̀ sí ṣùgbọ́n àwọn àpáwùgbà pé bàbá rẹ̀ ní jẹ́ mọ́tà bàbá rẹ̀ gangan ní jẹ́ mọ́tà yẹn gangan kò kì í ṣe màmá rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ isa nìkan lọ́wọ́ bá ṣàfitì ẹ̀ sí Mariam kò sáà <laughs> ní bàbá ẹ̀ẹ́dẹ́ òní bàbá ni wọ́n wá ṣàfitì ẹ̀ sí bàbá kankan so eléyìí ní bàbá ó sì ní màmá so owó yàrá ọgbẹ́ ṣàfitì ẹ̀ sí kí ni ọ́ wọ́n ṣàfitì ẹ̀sìn màmá rẹ̀ ló jẹ́ pé nìkọ̀ọ̀kan wa ìtẹ́sìn mu wa náà ni pé ká ṣàfitì eh, ọmọ ká ṣàfitì ẹ̀sìn òní asùn nínú ẹ̀sìn ká ọmọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ so ẹgbẹ́ ká ṣàfitì ọmọ sí ọ̀dọ̀ màmá rẹ̀ tó àwọn ará àwọn ìlú kan lágbàáyé tó pé màmá ni àwọn kà sí wọn ò ka bàbá sí asùn nínú ẹ̀sìn ni pé ká ṣàfitì ọmọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ so látara bẹ́ẹ̀ àgbà yìí pé mátà àtọ́wà ń ìgbà tí ẹ̀ẹ́ eh, wọ́n mú wá nínú Bukhari òun náà ni pé ó ṣàlàyé pé nígbà tó má dì sí yẹn wá ó wá kọ́mẹ̀ntì sí bẹ́ẹ̀ wànà sábà hu ànábì sàfitì rẹ̀ ìlà àbí ì sọ́dọ̀ kí o sọ́dọ̀ bàbá rẹ̀ so àwọn àmọ̀ pé kí ni o Yunus ibn Mata òun náà ni pé ó jẹ́ pé bàbá rẹ̀ ni wọ́n sàfitì sí so ànábì ọlọ́run ọba ni tí ò sí èméjì ní ibẹ̀ tó gbọ́ ọlọ́run ọba kalẹ̀ mú nínú swatu sọfat aya 139. thirty ọlọ́run ni wà inna yunusa lamina al-mursalin. ọlọ́run ọba ní yunus tẹ́ ìwò yẹn o lamina al-mursalin ọlọ́run ti sọ bẹ́ẹ̀ nínú lákìní o inú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tá a ránṣẹ́ olówà so kò sẹ́ni ìtakùrú eléyìí ràn láì pé kò sí ní kíni o kò sí lára àwọn òjíṣẹ́ ọlọ́run. so iṣẹ́ ọlọ́run ọba yìí gẹ́gẹ́ bá àwọn àfa onítàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé òun náà ni pé ọlọ́wọ́ ọba rán sí àwọn ènìyàn kan àwọn ènìyàn náà ìlú kan ni àwọn ènìyàn wọ́n ní ó kọ ìlú náà ń jẹ́ ní ìnáwà òun náà ni àwọn àfa pé ó kọ ìlú náà wọ́n ní ìlẹ́lẹ̀ tí wọ́n wà náà ni ó wà lé adil mosil gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa. àwọn afọ́ni tààrí eléyìí ni ọ̀rọ̀ tí àwọn wọ́n pè àwọn alùní náwà fi abdul mọ́sìn òun lọ́pọ̀lọpọ̀ àwọn afọ́ni tààrí sọ wípé àwọn ìran tí ọlọ́run ọba rán Yunus sí àwọn nìyẹn àwọn tó dẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú àyà kùránì náà tó yẹ pé ó fìdí rẹ̀ múlẹ̀ àwọn èèyàn tó lọ́wọ́ ọba rán sí meato alifin hundred thousand ni wọ́n tó tún jù bẹ́ẹ̀ lọ how yẹ do, ẹ bá yà kùránì ti fìdí ẹ̀ múlẹ̀ àwọn èèyàn tó lọ́wọ́ bá rán sí hundred thousands làwọn èèyàn tó wà ń bẹ tó yàrá kúránì fìdí ẹ̀ múlẹ̀ so àwọn yẹ zidun àti pé wọ́n tún lékún díẹ̀ jù bẹ́ẹ̀ lọ so ní hundred thousand yẹn so látara bẹ́ẹ̀ ànábì ọlọ́run ni tọ́lọ́wọ́n bá rán sí àwọn èèyàn rẹ̀ ó jíṣẹ́ fún wọn ó ṣe wáàsí fún wọn ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n tọ́lọ́run rán sí ìwọ̀n ò gbà so àwọn tọ́lọ́wọ́n bá rán sí wọ́n ò gbà so látara wípé wọn ò wá gbà ànábì ọlọ́run ọba yìí ọlọ́run bá wa sọ pé ìyà ó sọ̀kalẹ̀ lórí àwọn èèyàn yẹn ṣùgbọ́n ìyà tó fẹ́ sọ̀kalẹ̀ tọ́lọ́run ọba ti sọ pé yóò sọ̀kalẹ̀ ànábì ọlọ́run ọba ti mọ̀ wípé ìyà máa sọ̀kalẹ̀ lórí àwọn èèyàn yìí òun á wò wípé kóun ò kúrò lọ́dọ̀ àwọn èèyàn àwọn olóyè pé ìdìdá àbá ìdá àbá mọ̀kàn nígbà tó lọ kúrò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n lílọ tó lọ yẹn kò lọ pẹ̀lú ìdínú ọlọ́run ìyọ̀ǹda ọlọ́run bò síbẹ̀ tó bá fẹ́ pàlú kan rẹ̀ tánàbí ọlọ́run ọba kan wà ń bẹ̀ tọ́lọ́dẹ̀ sọ́ba nàbí ọlọ́run ọba yẹn pé màá pa àwọn èèyàn yìí rẹ̀ ànábì ọlọ́run ọba yẹn ò gbọ́dọ̀ kúrò nínú ìlú yẹn ó dìgbà tó ọlọ́run bá tó yọ̀ǹda fún un tó àwọn tẹ́jà ànábì ọlọ́run wọ́n á máa ṣàṣìṣe àṣìṣe àwọn ànábì ọlọ́run ọ̀nà méjì ni kò ju méjì lọ gẹ́gẹ́ bá àwọn afẹ́sẹ̀ ti ṣàlàyé àṣìṣe wọn alákọ̀ọ́kọ́ ó máa ń wá látara nìsíyàn ìgbàgbé àwọn ànábì ọlọ́run ìgbàgbé báwa náà ti máa ń gbàgbé òṣèlú bá ní èèyàn bí yín ni mo jẹ́ ansa kàmá tàǹsà ọ̀nà èmi náà máa ń gbàgbé báyìí náà ti máa ń gbàgbé so ìgbàgbé ó ti kí rákà méjì rí nu mẹ́rin tó sì sálámà táyà tó ti ń jáde gan àwọn báyà lékún ní àbótí ẹ̀ dínkù <laughs> méjìlá kí ni òní méjìlá kí so òṣèlú bá gbàgbé ni so gbani tó sì gbàgbé tẹ́lẹ̀ kọ́ wáyé yẹn gan ẹ̀sẹ̀ náà yẹn gbàgbé ó ti rọ̀ gbogbo yẹn yẹn ìgbàgbé ọlọ́run ti gbé pé òun ní máa kọ́lẹ́sẹ̀ fún wa wàlẹ́kọ́tọ̀ àti mistake wà máa sókùnrin wù wálé mo tẹ́ bá mú àwọn àjọ ìlé lórí ní agídí kí wọ́n ṣe tẹ́gbẹ́ agídí náà wa láti ṣe ọlọ́run bá lóun ti ṣàforíjì fún wa. so látara bẹ́ẹ̀ òun náà ní pé àwọn ànábí ọlọ́run ọba ṣùgbọ́n àwọn apáṣẹ wọn pé bẹ́ẹ̀ tí wọn lẹ̀ kó gbàgbé yẹn náà tó ara ẹ̀ṣẹ̀ náà ní pé yẹn gbàgbé àwọn ànábí ọlọ́run ọba máa gbàgbé nǹkan ó wà bẹ́ẹ̀ so àwọn ànábì ọlọ́run ọba mistake wọn kejì ní alẹ́kọ́tọ́ u filistihad mistake wọn ojú méjì lọ mistake tí wọ́n bá ṣe lórí yìí pé bí mo ti lérò pé kíkiní yìí ò rí nìyí ìṣọlọ́ba náà ti sọ lẹ́yìn pé ẹni tó bá gbìyànjú mẹ́nìṣítà àdàfà àsọ̀ọ̀bà so ẹ bá gbìyànjú tó bá ṣe déédéé fàlàwọ ẹ àjẹrọ́ọ̀nì ládá méjì ni ó gbà wàyí ńlámi yusuf fẹlẹ ajirun wahid àwòkàmà kọ́ọ̀lù tí yóò bá dẹ̀ ṣe déédéé yóò gba kíni o yóò gba ládàá kíni o ládàá ẹ̀yọ kan ni yóò gba so àwọn tẹ́jà àwọn anabi ọlọ bọ́lá ti fún àwọn grant bẹ́ẹ̀ ṣé wà ní fún àwọn ànábí ọlọ́run istihad ni àwọn anabi ọlọ náà máa ń ṣe gbìyànjú láti jẹ wípé kí àwọn náà ò pé ah, kíní yìí bàbá bàbá tí ló wọ́n pa <laughs> wọn rẹ́ báwo ló ṣe pèmí wọn kí wọn máa ṣe kíni o. kí wọn ra máa kú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yẹ kó kú ọba yẹn ọlọ́run bá ní máa pàṣẹ ọlọ́run ló pàṣẹ fún Ibrahim yí pé kó kú ò níbi tó wà nínú sọ́tù sọ̀fà àtàyà nìyẹn ọlọ́run ní pé wàkọ́ọ́lá ìní dá ìbọn. wàkọ́ọ́lá ìní dá ìbọn ìlà rọ̀bì sọ̀rọ̀ àbí. nítorí sọ ni pé ìní dá ìbọn ìlà rọ̀bì mò ń lọ sọ́dọ̀ ẹni tó sọ pé kí n máa lọ bìkan tó yẹ kí n lọ bì sílẹ̀ ọlọ́run ló yọ̀ǹda fún nìyẹn ẹni tó yọ̀ǹda fún mi pé kí n máa lọ síbì kan ibẹ̀ náà ni kí ni ọ̀dọ́ rẹ̀ mọ́ lọ so sayadin onífọ̀làmọ́ni ọlọ́run ni ó sọ pé kéèyàn kú òun níbi tó bá wà lóbi jẹ́ pé lúùtù náà lúùtù náà gangan fún ara rẹ̀ òun gan lúùtù gangan fún ara rẹ̀ òun náà fún ara lúùtù gan ọlọ́run ọba ló yọ̀ǹda fún bàbá rẹ̀ rẹ̀ ń hùwà bàjẹ́ tọ́lọ́run ọba ò bá yọ̀ǹda fún lut kò lè jáde sọ ọlọ́run ọba ló sọ fún pé fa asiri bi alik ọlọ́run ló sọ fún wípé inú sátú ìjìnlẹ̀ ọlọ́run sọ fún pé ìwọ lut àwọn ẹbí yìí rẹ mú wọn rìn lóru ó dúró ní títí títí tọ́lọ́run sọ fún òun fẹ́ pa rẹ àwọn ànábì ọlọ́run ti wá lọ́sàn àwọn tẹ́jà àwọn màláìkà ti wá lọ́sàn so wọ́n jẹ́ wàá ṣàlàyé fún pé òru ni kó tó ọlọ́run tó sọ táìmù tí ó ṣe kíni o tí ó jáde tí ó. ọlọ́run ni pé òru ni kó jáde pààtì kan nínú òru ni kó jáde ọlọ́run tó sọ fún pé gan pé ọlọ́run tó ní pé ẹnìkan kan ní tẹ́ bá tún jáde lọ ẹ gbọ́dọ̀ wẹ̀yìn. so ọlọ́run ní ẹnìkan kan ò ní wẹ̀yìn nù yín ìyàwó rẹ̀ ó padà wẹ̀yìn òun ó padà sẹ́yìn tiẹ̀ so ètò ọlọ́run ni ọlọ́run ni máa ń yọ̀ǹda fáwọn ànábì ọlọ́run ìpè kí jáde ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run náà máa ń ṣe jihad wọ́n kàn gbìyànjú òṣìṣẹ́ ọlọ́run bá náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ló yọ̀ǹda fún kó lọ sí tọ́ìf ó sì wò wí pé àwọn eléyìí ogun tètè gba islam tá a bá bẹ̀rẹ̀ kan lọ sí tọ́ìf bóyá àwọn ará tí wọ́n jẹ́ àwọn ni wọ́n tètè gba islam ọlọ́run ọwọ́ àgbẹ̀ kóhùn tún try best pé ẹjẹ́ àtún lọ tọ́ ìfù àwọn yẹn tó bí ìgbà ọlọ́run bá kọ́ lọ́yọ̀ òǹdà fún ọlọ́run tó wá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ òkú náà fi sin padà wá tí ìbá ipá àánú ọlọ́run ló dáàbò bò òkú náà fi sin padà wálé tí wọ́n ń jọ rẹ̀ tí èsì pé kínní sòtò pé tó ọlọ́run ni so gbàdọ́ ìṣẹ́ wọn bá fẹ́ sàlàyé fáwọn sọ̀hábà ọlọ́run bá ti yọ̀ǹda fún yín kẹ́ ẹ máa lọ ìlú Mádínà ìdọ́rọ̀ wọn ni ká máa ṣe ìjírà lọ nìyẹn tọ́lọ̀ bá yọ̀ǹda fún òun ò tó lọ́bẹ̀ẹ́ ọlọ́ba yóò dá fún tó bẹ́ẹ̀ ṣe ìjìlá lọ lu Madina ó lọ ọbẹ̀ gbogbo wàhálà tó wà lójú ọ̀nà pátáyà ọlọ́run òjì kankan ṣẹlẹ̀ sí tóbi dé Madina tóbi ọbẹ̀ ní tẹ̀lé àtẹ̀yẹ sọlọ́ ọba ni máa yọ̀ ń da fáwọn ànábì ọlọ́run sọ fáwọn ànábì ọlọ́run náà máa ń ṣègbìyànjú ẹ̀gbọ́n àwọn náà nísìnyí àtẹ̀yìn àbá tí nǹkan bá ga lórí ẹ̀mí èèyàn kí ni àwọn abẹ́sẹ̀ nígbà tí nǹkan bá ti ga lórí ẹ̀mí èèyàn èèyàn <laughs> ó ṣe nǹkan tó bá rọ̀yàn lọ́rùn náà ni so látara bẹ́ẹ̀ èèyàn ò ní jẹ́ lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ so àìpé àwọn ànábì ọlọ́run ọba a ní sọ pé wọ́n ti wá di pé wọ́n ti dẹlẹ́sẹ̀ bá wọn náà wọ́n sẹ́yìn wọ́n sẹ́yìn lọ́nà ni o ṣùgbọ́n sẹ́yìn wọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni so ṣùgbọ́n a ní nígbàgbọ́ tí àwọn ṣíà tí wọ́n máa ń ní pé àwọn ànábì ọlọ́run gbọ́dọ̀ ṣẹ̀ rárá àwọn tẹ̀tún gbà pé gbogbo àwọn tó bá jẹ́ bíi ali àtàwọn àrọ́mọdọ́mọ àwọn kan ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ so àwọn eléyìí mímọ́ ni wọ́n àgbọ̀dọ̀ gbà bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ wọn máa ń lọ síbi ọ̀nà méjì kó lọ síbi ìgbàgbé àbí kó lọ síbi àṣìṣe níbi ìgbìyànjú tí wọ́n kàn wò pé báyìí ni ká ṣe so látara òun náà ni Yunus òun náà ni ó ṣe náà ọlọ́run ni ìdáhàbà mọ̀gàdìbànú. wàdà nù ní ìdáhàbà mọ̀gàdìbà fàlọ́ndà ọba ní ànábì ọlọ́run ọba ti ń Yunus ọlọ́run ní ìdáhàbà nígbà tó kúrò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ lọ bidúni ìdínlá kò gbà wọn dá lọ́wọ́ ọlọ́run ó <laughs> ti wà bẹ́ẹ̀ ni mọ̀gọ́ọ̀dì ìbànú so mọ̀gọ́ọ̀dì ìbànú àwọn apáàtì wọn ń ṣàlàyé tẹ̀síìrì fún wa so wọn máa ń gbìyànjú pàtàkì jùlọ àwọn tí wọn tún jẹ́ àwọn apáàtì súnà wà jàmá so wọn ò ní láti máa fọ àwọn tẹ̀síìrì kan wà tó ti wà síwájú tẹ̀tẹ̀lẹ̀ wọn ò ní láti ṣàfọ̀mọ́ rẹ̀ fún wa so wọ́n ní a gbọ́dọ̀ nígbàgbọ́ níbí torí pé gọ́ọ̀dọ̀bà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn afọ́ onísọ́lùfù tí nǹkan bá ti jẹ́ fáàlà yóò máa jẹ́ wípé ẹni yẹn àtẹnìkejì wọ́n jọ ń ṣe kinní yẹn síra wọn so eléyìí ń bínú sílẹ̀ eléyìí náà ń bínú sí i so ẹ eh, agbọ́dọ̀ sọ pé Yunus ó ń bínú sọ́lọ́run Ọlọ́run náà ń bínú sí i ìtumọ̀ aládàáradá ni ẹ tẹ́yìn ọgbọ́dọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé ó mọ̀gọ́ọ̀dì bàmí ó wá jẹ́ mùgọ́ọ̀dì bá ń rọ́bà wù ìyàbọ̀ ọ̀tún ẹ̀ bẹ́ẹ̀ láìláì wípé ó ń bínú sọ́lọ́run ọlọ́run náà wá ń bínú sí i ara o <laughs> ànábì ọlọ́run bọ̀ bọ̀dọ̀ máa bínú sọ́lọ́run láìláì <laughs> so àáfà gba yìí pé ìtumọ̀ tá a lè fún gbà míì a lè túmọ̀ rẹ̀ nítumọ̀ wípé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nítumọ̀ mẹ́ta tí wọ́n fún wa ó náà níbi a lè túmọ̀ rẹ̀ wípé ó ń bínú àmọ́ àwa bẹ́ẹ̀ tí bá ní sáfàrọ̀ ó ṣèrìn àjò o ò dùdọ̀ yí pé ó ṣèrìn àjò lọ́wọ́ ẹ̀ òun náà ṣèrìn àjò wá sọ́dọ̀ rẹ̀ olùsọ́bà láéláé so látara bẹ́ẹ̀ wọ́n gbà yí pé fíìlì náà lè jẹ́ pé mọ̀gọ́dìbàn lẹ́ni tí ó ń bínú sáwọn èèyàn rẹ̀ sòlébínú sọlọ́hún so wọ́n gbà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó wà nínú túmọ̀ tó bá yẹ ká bá tẹ àwọn afẹ́ túmọ̀ rẹ̀ ní pé ó ń. á pé kí ni ó wùwà tó máa bí ágídọ̀bà máa lò nínú gẹ́ọ́dọ̀bà yẹn á pé ó wùwà tí yóò bí àwọn èèyàn rẹ nínú àwọn èèyàn rẹ náà wá wùwà tí ó ṣe kí ni ó tí ó bí òun náà nínú ọ̀nà ó ní <laughs> wọ́n pé rẹ̀ báwọn ìpè torí pé kí ni o àwọn èèyàn rẹ̀ tí ó ń bí inú òun náà o wọ́n wùwà tí ó ṣe kí nìyẹn o tí ó máa bínú nìyẹn òun náà wà á níyì ó ní mo ti kúrò láàrin ẹ̀rí gbàdúrà wáyà nísìnyí wọ́n <laughs> gbà yẹn ní sá kí wọ́n pa wáyà kò sí dọ́kọ̀ pẹ̀lú ẹ̀ náà òun náà wùwà tí ó ṣe kí nìyẹn o <laughs> tó ń bí àwọn náà nú àlepadà túmọ̀ rẹ̀ báyẹn náà so lẹ́yìn wá gbà náà àwọn àfáà tún wá sọ fún wa wípé téèyàn bá sọ wípé gọ́dìbà ní ẹ̀gọ́dọ̀bà eh, nígbà míì a máa túmọ̀ sí gọ́dìbà làwù gọ́dìbà ń lè láì ó ń bínú sáwọn èèyàn rẹ̀ nítorí tọlọ́hún ń bọ́lọ́ ń bínú sáwọn èèyàn ọlọ́run èdè ara yẹn máa ń bínú sí yàn ọlọ́run èdè ara <laughs> so bẹ́ẹ̀ pé ọlọ́run fẹ́ gbọ́dọ̀ tá a bá lẹ́nìkan tí bá ń wúwa eh, eh, máa síyà inú wọn máa bàjẹ́ sẹ́niyẹn ẹnìkan tó máa ń wọ ẹsẹ̀ ẹni tí ń ṣe sìnà ni ẹni tí ń ṣe kankan ni tàbá ti ń mutí ni kí ni wọ́n máa bàjẹ́ sẹ́ni yẹn lọ́yẹ́ pé mùsùlùmí yẹ gbọdọ̀ bu lè la yóò máa ni o nítorí ọlọ́run so máa bínú torí ọlọ́run so kàrà gbà bẹ́ẹ̀ pé ó ń bínú torí pé àwọn èèyàn yìí torí ìyàpadà àwọn èèyàn yìí ń ṣe ó wá bi kí inú ó bí jáde kí ebó fi nǹkan kan kàn wọ́n tó bí àwọn kankan kàn wọ́n ẹ̀sìn ni ó sọ fún yàn pé n ta máa fi yà á jẹ kèfèrí ni a sì máa ń lágbára ká tó fi yà á jẹ kèfèrí ọkàn tí wọ́n pé ẹnìkan ọmọ tí ń bẹ̀ kó kàn lọ́ mú kó gun lọ́bẹ̀ kó ní pé n ti ń ṣe yẹn torí pé ọbẹ̀ bọ́lọ̀ ń bínú so ó ṣe ọkọjá àlà nìyẹn so ẹ̀sìn ni ó sọ fún ọbẹ̀ yẹn ti máa ń ṣe ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ inú rò ní dùn sẹ́ni tí ń ṣe nǹkan yẹn ìyẹn náà ń pè ní ìyẹn bínú torí tọ́lọ́run ọba so ẹni bá tí wọ́n bá ti ń yapọ̀ ọlọ́run kò yẹ kí inú wọn máa dùn káwọn máa rẹ́rìn bẹ́ẹ̀ káwọn máa yọ̀ bẹ́ẹ̀ so ẹ kí ni wọ́n máa ṣe kí ni wọ́n máa bàjẹ́ so ìtumọ̀ kan náà ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni wọ́n gbà yìí pé Yunus mọ̀gọ́ọ̀dìbàn nam. fàzọ́nà alànàkìdìrọ̀ àlẹ́ yìí sọ àfa tọ́jà àfa ẹ̀sìn wọ́n ní ìtumọ̀ tá a tún gbọ́dọ̀ ní níbẹ̀ a gbọ́dọ̀ sí àyà tù ú. ìtumọ̀ tá a gbọ́dọ̀ ní níbẹ̀ yẹn òun náà ni pé ká ọlọ́run ọba ìwà lérò wípé nàkídírọ̀ àlẹ́ yìí pé àwọn ọlọ́run ọba àlágbára lóun lórí pé kọ́ darọ̀ yẹ kí dirù kéèyàn lágbára lórí nǹkan láti lè ṣe nǹkan kan ọmọ wa bẹ́ẹ̀ ọ̀túnmọ̀ rẹ̀ bá ń pé ẹni tó bá ti lè lọ ṣeyèméjì nínú agbára ọlọ́run kèfèrí ni kò ní ọlọ́run ọba ò ṣe kí ni o kò lágbára ọlọ́run ọba yìí náà lọ àlàkùnlé. gbogbo nǹkan pátá yẹn ọlọ́run ọba lágbára lé lórí kò sí ọlọ́run ọba ò lè ṣe so ànábì ọlọ́run ọba ò lè rí bẹ́ẹ̀ láéláé kó wá máa sọ wípé <laughs> ọlọ́run ọba kò lágbára lóun lórí ṣèṣe wá ń bínú sọlọ ni ẹ gbọ́dọ̀ pé òun bọlọ ń bínú Ọlọ́run ń bá bínú ìtumọ̀ tí ò ní dá nìyẹn lẹgbẹ tí yóò bá yóò tún wá sì túbà wọn pẹ̀lú kéwù tó ti kéǹtì ẹ wọn wà máa sì tú pé òun bọlọ Ọlọ́run ọmọ àtọlọrun jọ ń bínú ó tún wá wò pé Ọlọ́run ọba ò lè ṣe kankan fún un ṣe ìdálọ́rẹ́ tún bẹ̀rẹ̀ túmọ̀ nu mọ̀ bó rí bẹ́ẹ̀ kò wá òtúmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ rárá àdìsí kan tó wá àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí àdìsí yẹn àdìsí kan wá nígbà tí sòfin di múlẹ̀ ni ìdọ́ pé ọkùnrin kan náà bá ní Israel ó jẹ́ ẹni tó ṣe yí pé ó dẹ́sẹ̀ sọ́dọ̀ ọlọ́run kódà wọ́n ní a máa lọ máa wú aṣọ òkú jáde láti inú sàárè sọ́dọ̀ lọ́ máa wú aṣọ òkú jáde láti inú sàárè ó wá ṣẹlọ́run sọ ọ wá gbàdúrà fẹ́ kú ó wá pa àwọn ọmọ ẹ̀ ipe sẹ́ni tẹ́sí ni pé ẹ sùn náà ni o lórí mo ti lọ́dọ̀ lọ́yìn ìrògbé mo lè ìrògbé ìrògbé mo lè wà ní jẹ́nà kankan ó ní ẹ sùn náà so ẹ wàá kó irun mi jọ ìjọ tádẹ́gùn kan bá wá fẹ́ tọ́jú atẹ́gùn tó fẹ́ dáadáa ẹ wàá fẹ́ mi dànù tádẹ́gùn ò lè pẹ́ bọ́wọ́ ìbéèrè irú yẹn ó dùn lójú kan so ẹ lọ pẹ́ mi dànù so ládàá bẹ́ẹ̀ kí wọ́n gbé tọ́ba bẹ́ẹ̀ dàgbà ní ọ̀sà ṣe bẹ́ẹ̀ àwọn tí ó ní tó ṣe àsọ́ọ́lẹ̀ fún wọ́n má ṣe ọ́lẹ̀ rẹ̀ ṣẹ so òṣìṣẹ́ ọlọ́run bá sọ pé wọ́n ní ṣẹṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ bó ti kú tán ní àbọ̀ṣẹlẹ̀ ìjọ́ gbé dàlùkì àmọ́ àwọn afáàní àtijọ́ gbé dàlùkì àmọ́ o àti bó bó ti ṣẹlẹ̀ tán ọlọ́run bá kó gbogbo irú ẹ̀jọ́ pátá yẹn ọwọ́ adúwájú ọlọ́run bẹ́ẹ̀ wà sí ìyàtọ̀ sọ báwọn èèyàn sọ́lẹ̀ tó báyọ̀ káwọn ó ṣe kéde fi sàsọ́lẹ̀ yẹn a oníwọ̀ ọlọ́run màkàfàtàkàrọ̀bì <laughs> màkàfàtàkàrọ̀bì <laughs> so mo ń bẹ̀rù ẹni ọlọ́run ẹ̀rù nígbà mi <laughs> so ìmọ̀dúnwó lẹ́sẹ̀ wọ́n ni ọlọ́ba ló ń foríjì so àdìsí tó fìdí múlẹ̀ ni àdìsí tó gbé àwọn àfa àìmọye kódà àìmọye ọ̀rọ̀ ni wọ́n sọ lé lórí pé ah bóò lèyàn ti lé tọ́wọ́ bí àforí jiyàn báyìí ṣùgbọ́n táwọn ṣàlàyé fún wọn náà nìyí pé ọlọ́run ọba ló mọ inú ọkàn ju gbogbo wa pátá yányán lọ so ìgbà náà máa rẹ́ lómi ìtọ́ pé yóò máa wà àlìjánná ọlọ́run sọ pé ẹni iná ni ẹni ló dẹ̀ máa wà náà ọlọ́run sọ pé kí ni ẹni àlìjánná ni tó ọlọ́run mọ ti ń ṣe inú ọkàn ẹnìkan wàá lè yapa ọlọ́run kó kú kọ́ ọlọ́run ọba wa máa fìyà jẹ kò ṣeé àdìsí dá mọ́ àwọn afa púpọ̀ kódà ẹ̀ mẹ́yẹ ìjà lọ́sẹ̀ láàrin àwọn afa tẹ́jà afa alùsùnà ọ̀jẹ̀má láti ara àdìsí yìí tí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lé ní orí ẹ̀rọ kan bẹ́ẹ̀ yìí pé ó lérò yìí pé irú ọ̀rọ̀ yìí wà bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ò lè lágbára lórí òun so ìyẹn gangan ọ̀rọ̀ yẹn wà táwọn èèyàn máa capitalize lé lórí gbé wọ́n yẹn lé pé ọlọ́run ọba ò lè lágbára lórí òun tọ́lọ́run bó tún wá fi sálì jẹ́ náà tó àforíjì irú àforíjì wò nìyẹn so ṣùgbọ́n àwọn afáàjẹ kò yí pé wá pé kò tí ì sí ikọ̀ ọba mọ̀ so téèyàn ọba mọ̀ kò mọ́ ni so kò mọ tó ṣe òun wò ti orí ẹ̀ ló ti orí so lára abịa kò sí ikọ̀ ọmọ ni sọ pé ọ̀rọ̀ tàrí ìdílé náà kò ọ̀rọ̀ ọ̀rọ̀ <laughs> so táwọn ọ̀tọ̀ọ̀rọ̀ àkàmù méjèèjì bákan kan náà níwájú ọlọ́run káwọn máa yà wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn àyè so látara bẹ́ẹ̀ àwọn afáà jẹ́ kó yé wa yìí pé nǹkan téèyàn ọba mọ̀ ẹ̀dùkẹ́ ẹni sìnkà ìkọ́dà wọn ní ìyá ńlá wa Aisha náà pẹ̀lú àdìsí tó fìdí múlẹ̀ òun gẹ́gẹ́ bẹ̀rẹ̀ wà lẹ́bi sáà sábà pé ṣé gbogbo nǹkan lọ́wọ́ wọn mọ̀ ni wọ́n ní ọ̀bẹ ah abọ́ ọmọ ti ń ṣe ọ́ ni ó dún gba lẹ́nu <laughs> <laughs> gbogbo nǹkan oh, ọlọ́run bá mọ̀ so yóò wá sọ pé kọ ọ̀gbẹ́ kọ ẹ sọ bẹ́ẹ̀ tí ọba mọ̀ nkankan yẹn lè mọ̀ mọ̀ nkankan so látara pé ọmọ nkankan ọlọ́run wò pé kò ní sí kò tí ì sí ikọ́ mọ́tòlì lórí ọlọ́run bọ́lẹ̀ sàfúrìjì fún yàn látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọlọ́run túmọ̀ pé àlè gbọ́ ọlọ́run bá wò pé ọlọ́run bò so ọ̀nà méjì ni àwọn àfáàní kí a túmọ̀ rẹ̀ kó ti pé a dúró kásáré túmọ̀ rẹ̀ so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn àfáà sọ fún wa pé ká túmọ̀ náà ni pé wàdọ́nà aláǹnàkùdìrọ̀ àlẹ́ yìí òun náà ni pé kọ́ mà òun wò wípé òun free láti máa tẹ́ máa pé kọ́ dàrọ̀ ńgbà míì ọlọ́run ọba yẹ̀bùsùtù rìsíkọ́lì mà òkú wàyẹ kìdìrù ara túmọ̀ mí nìyẹn ọlọ́run ọba yóò tẹ arísìkì lẹ́fẹ̀ẹ́ tó bá wù ú ọlọ́run ọba ó dẹ̀ mọ arísìkì yóò fún mẹ́lòmíì yóò wá wá wá tó bá tún lọ ṣiṣẹ́ tí wọ́n tún fún lówó tí bá tún mú bá àwọn kan ó tún yọ lápò ẹ̀ <laughs> so bọ́lá ti ṣe ètò ọlọ́run nìyẹn so òun arísìkì ọlọ́run sáà máa fún wa ni ẹlòmíì dẹ̀ nìyí iṣẹ́ kékeré tó kàn ọ̀rà kọ́wọ́ sí. Si ni ó jèrè bẹ́ẹ̀ tún á fún lẹ́nu lórí wọ́n tún á kó fún ọlọ́ni má fún yàn yín tẹ̀ máa fún àìsìkì mẹ́lòmí. so kọ ọ máa pé a lè restrict movement òun kéèyàn restrict nǹkan kọ́ ọ pé àwọn ọlọ́run ọba pé lọ yẹn kí alẹ́ tí wọ́n kí <laughs> wọ́n máa kọ́ nìkan lọ àárín kan kàn ara wà tó ó wọ̀ bá wọn ọlọ́run ọba ò lè restrict òun síbi kan tó wò sí ní kú òun bí tó dá restrict ẹ̀ sí yẹn <laughs> ọlọ́run restrict ẹ̀ síbẹ̀ lára àjìyà ọlọ́run ní kọ́ ọlọ́run restrict ẹ̀ síbi kan lára bí bí ìrajà àwọn èèyàn pé ẹ tì mọ́ sẹ́ẹ̀lì bóyá ojú padà bí ó lè ronú ìjọba bá wọn fún un tí ẹ tún yàtọ̀ sí sẹ́ẹ̀lì jẹ́ ń bẹ̀ kò sí mímú ń bẹ̀ kò sí nǹkan bẹ̀ rí o kò ní rí nǹkan òun náà nínú ìjà burúkú mi. ó wọ pé àwọn ọlọ́run ńlá lẹ́kìdìrán àlẹ́ àlẹ́ rìsíìtì òun ó máa rìn lọ ní ní tó bá wù òun lòun ó máa rìn lọ́lọ́ nínú ibi tó parí ẹ̀ sí nìyẹn. ó kádàrá ó jáde láì ṣe kí ni ọ ọ̀dọ̀ Ọlọ́run ọba so kò wá ṣe pé kó máa má ṣe bẹ́ẹ̀ òun náà kì í ṣe.